الصائمون الحافظون لحدود الله بارك الله لكم وشكر سعيكم وتقبل منكم صالح الأعمال ونحن نقبل على أواخر شهرنا المبارك شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فعلى هذا علينا بمحاسبة أنفسنا لما قد تقدم أو لما قد تقدمنا لغدانا من الأعمال الصالحة والآخر غير صالح كما قال تعالى وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم أقلفوا فون ولا وبا kọ́lọ̀n kó gba ọpẹ́ nìkọ̀ọ̀kan wa kó ọlọ́ọ̀ba tí a pé fún òun náà ni ọba tí ó fi ṣe ìrọ̀rùn fún wa wípé kí a máa bẹ láyé títí di àsìkò tí a wà nínú èyí ọlọ́run ọba yìí lọ́ba tí ó ti ṣọ́ wa láti ìgbà tí a bẹ̀rẹ̀ oṣù ramadan tí a fi wá bá débi wípé ramadan ó dá sí méjì ramadan ó wá fẹ́ pín sí mẹ́ta báyìí tí a sì fi lo ìdá méjì ẹ̀ ọlọ́run ọba yìí ni ọba tí a dá ọpẹ́ fún kó má ṣe fi wá ṣe kòńgẹ́ dáadáa à ń pe àwa tí a jẹ́ onígbàgbọ́ òdodo tí a ń gbàwẹ̀ tá a sì ń gbìyànjú láti rí wípé à ń ṣọ́ òfin ọlọ́wọ́n ọba bí agbára wa ṣe ká kọ́nà ọba kó má ṣe ìfi àlùbáríkà sí ìtí a ti ṣe kọ́nà ọba kó sì dúpẹ́ fún wa lórí àwọn nǹkan tá a ti ṣe kó sì gbà ní ọwọ́ wa ní ìjọsìn gẹ́gẹ́ bí àwa náà ti ṣe rí wípé à ń lọ síbi àwọn ọwọ́ ọ̀gbẹ̀yìn oṣù Ramadan oṣù tí ọlọ́run bá sọ àlùkùránì kalẹ̀ kó lè máa jẹ́ ìtọ́sọ́nà àti ìmọ̀nà àti àlàyé òdodo fún ẹnìkọ̀ọ̀kan wa látara di eléyìí ó di ọwọ́ wa muhasabatu nafs kó ní kálukú wa ká ṣòṣùwọ̀n ẹ̀mí wa ká wa léèrè mada qaddamna li anfusina kí ni ta ti tì síwájú fún ẹ̀mí ara wa minala amali sọ́ọ̀lìhà nínú àwọn ṣe olóore àti àwọn iṣẹ́ aburú kí làwọn nǹkan ta ti tì síwájú fanatuba ila Allah subhanahu wa ta'ala min sayyi'atina nígbà tá a bá wòye sáwọn nǹkan yìí á fún wa láǹfààní wípé ká lè túbá lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba ká ṣẹ́rí padà kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ bákan náà ni wípé ká tún lè mójútó àwọn dáadáa eléyìí tí ó ti bọ́ fún wa ọlọ́run sọ fún ànábì sallallahu alayhi wa sallam pé watawakkal ala al ọlọ́run ní ìrì ànábì sallallahu alayhi wa sallam gbára lé ọlọ́run ọba rẹ ọba alaziz ọba alágbára ọba oníkẹ́ alladhi yaraka hina taqum ọba tó ṣe pórí ẹ nígbà tó ń dìde dúró tó ń kírun fọlọ́run ọba wa taqallubaka fi sajidin ìgbà tó sì ń lọ sórí ìforíkanlẹ̀ náà tó ń foríkanlẹ̀ ọba tó rí ẹni o innahu huwa sami'un alim ọlọ́run ọba ìgbogbo ń tà ń wí ọba tó ń gbọ́ ni gbogbo ń tà ń ṣe ọba tó nímọ̀ nípa ẹni o eléyìí sọ fún wa wípé a gbọ́dọ̀ gbìyànjú láti máa ṣòṣùwọ̀n ara wa umar radiyallahu anhu gẹ́gẹ́ bó ṣe sọ fáwọn èèyàn wípé hasibu anfusakum qabla an tuhasabu ẹ ṣe òṣùwọ̀n ẹ̀mí ara yín ṣáájú kí wọ́n tó ṣe òṣùwọ̀n ẹnìkọ̀ọ̀kan nù yín hasibu anfusakum qabla an tuhasabu ìmá ṣe òṣùwọ̀n ẹ̀mí ara wa ohun tó ṣe pàtàkì ni gẹ́gẹ́ bí mùsùlùmí torí wípé kí ni ọlọ́wọ́n ọba àlékè ọlá jẹ́ kó yé wa pé ẹnikẹ́ni tó bá di ní ọ̀la ìyẹn ni ọjọ́ gbèǹde àlìkìyàmà tí ọlọ́run bá bá ṣèṣirò iṣẹ́ tó wá jẹ́ wípé iṣẹ́ dáadáa ó pọ̀ ju aburú ẹ̀ lọ fáúláìkà àwọn ẹni báyìí fi ìṣà ti rọ̀díyà àwọn ẹni wọ́n máa bẹ nínú ìdẹ̀kùn nínú oríire àwọn tọ́nà bá wá wo iṣẹ́ wọn jọ gbèǹde àlìkìyàmà kọfàt mọ̀wázínù tó jẹ́ wípé iṣẹ́ olóore wọn ó kéré iṣẹ́ aburú wọn ló pọ̀ irú àwọn ẹni báyìí wọ́n aṣorí bó wájú ọlọ́run kọ́lọ́mọṣẹ́ làwọn bẹ́ẹ̀ hasibu anfusakum qabla an tuhasabu ọlọ́wọ́ bá fẹ́ kí a ṣòṣùwọ̀n ẹ̀mí ara wa ṣáájú kí wọ́n tó ṣe òṣùwọ̀n wa eléyìí ó ṣe pàtàkì ẹni tó bá ti ń ṣòṣùwọ̀n rẹ̀ á fi àyè lẹ̀ fún yàn láti máa ṣe adjustment ibi tó bá yẹ ká amend nínú ìgbésí ayé wa á jẹ́ kó rọrùn fún wa láti máa amen yẹ àwọn èyí tó bá yẹ ká lékún nínú iṣẹ́ olóore á fún wa láǹfààní àti máa lékún àwọn èyí tó yẹ ká jìnà sí nínú iṣẹ́ aburú á fún wa ní àǹfààní láti lè máa jìnà sí i. alayna bi ihtinami al-furasi qabla fawatiha ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa ká ṣàǹfààní látara àwọn àǹfààní tí Ọlọ́run bá fún wa ká ṣàǹfààní látara wọn ṣáájú kó tó di wípé àní ní àwọn àǹfààní yẹn mọ́ ká gbìyànjú láti ṣàǹfààní lára àwọn àsìkò wa kó tó dìgbà tí àní ní àwọn àǹfààní yìí mọ́ eléyìí jẹ́nu tí ọlọ́run ọba àlekè ọlá tó fẹ́ kẹ́nì kọ̀ọ̀kan wa ká máa ṣe gbìyànjú lé lórí anábìwa muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìtẹ́nimù khamsa qabla al-khams anábì ni ẹ gbìyànjú láti ṣàǹfààní lára àwọn nǹkan kan márùn kan ṣáájú kí àwọn márùn mi tó wọlé dé wá báyìí ìtẹ́nimù khamsa qabla al anábì ni ẹ ṣàǹfààní lára nǹkan márùn ṣáájú kí nǹkan márùn tó dé hayataka qabla mautika ìgbà tó láǹfààní tó ń ṣẹ̀mí lọ́wọ́ ṣàǹfààní lára àsìkò rẹ o ṣáájú kíkú tó dé wàhínáka qabla fakorek ìgbà tó ní owó lọ́wọ́ gbìyànjú láti ná owó ìsíbi ojú ọ̀nà dáadáa ṣáájú kó tó tòṣì wàsíhátaka qabla marodik ìgbà tó ní àlàáfíà lò láti fi ṣe dáadáa síwájú ọlọ́run ṣáájú kí àìsàn tó dé ṣàbàbàkà kọ́bùlà haromic ìgbà tó jọ́ ọmọdé tó jọ́dọ̀ tó lè fò sókè tó lè fò sílẹ̀ gbìyànjú láti lò ó dáadáa ṣáájú kó tó di wípé wàá di ogbó bákan náà ni wípé wà pàrọ̀ ọ̀kọ̀kẹ̀ kọ́bùlà ṣóholic ìgbà tó ráàyè dáadáa lò ó dáadáa láti fi ṣe oríire o ṣáájú ìgbà tó ní rí àyè mọ́ ẹ rí pé ẹlòmíì nínú gbèsè ayé ẹ àwọn àsìkò kan wà gbogbo ìgbà mọ́ṣáláṣí lẹ ti máa bá tọ́ bá ní àfáà kí ló dé ẹ lọ bí iṣẹ́ ni a sì ń wáṣẹ́ ni àsìkò tó fi ń wáṣẹ́ yìí oore lọ́lọ́wọ́ bá fi ṣe fún àsìkò ni ó yẹ kó lò ó dáadáa fi ṣe dáadáa láti fi súnmọ́ náà wọn bá ṣáájú kó tó di wípé àsìkò yẹn ò ní sí mọ́ nígbà tó bá padà rí iṣẹ́ lóòótọ́ iṣẹ́ tó oore ni ṣùgbọ́n máa deprive ẹ̀ ní nǹkan kan òun náà ní àsìkò ohun tó sì wọ́n jù nù ayé òun náà ní àsìkò ẹnì kọ̀ọ̀kan wàtàídù lèlèkọ́hìlà ká gbìyànjú nígbà tí oṣù ti ń parí ká pèsè kalẹ̀ láti pàdé ọlọ́wọ́n ọba yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim ọjọ́ tó jẹ́ wípé owó àtọmọ ò ní ṣàǹfààní àyàfẹ́ tó bá lọ bọ́nà wọn bá lékiọ́lá pẹ̀lú ọkàn tí ó mọ̀ ọ́ ọlọ́run ni wattaqu yawman turja'una fihi ila Allah ọlọ́run ni ẹ páyọ ẹ sì páyà ọjọ́ kan tó ṣe wípé ẹ máa padà lọ sí ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba àlékiọlá turja'una fihi ila Allah ọjọ́ tó máa dá yí padà lọ sọ́dọ̀ ọlọ́wọ́ ọba thumma tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yuhlamun ẹ̀mí kọ̀ọ̀kan wa wá san lẹ́san iṣẹ́ tó ṣe iṣẹ́ tó ní kálukú ṣe ń lé ayé wọ́n á san ní ẹ̀san ẹ̀ ẹni tó wà mọ́ṣáláṣí tó ń ṣeré nígbà tó ń ṣe kútúbà lọ́wọ́ tó bá di ọjọ́ gbèǹde àlìkìyàmọ̀ owu náà rí wájú ọlọ́run ẹni tó wà mọ́ṣáláṣí ńgbà tó ń ṣe kútúbà tó ń pariwo ànábì sallallahu alaihi wasallam ó nírú ẹni bí ò ní kútúbà o irú ẹni bí ò tiẹ̀ ní irun ó sì bàrún ẹ̀jẹ̀ ń ẹ̀ wàtàkù na ila Allah ká páyọ̀ náà bá ká sì páyọ̀ ọjọ́ tó jẹ́ gbogbo wa a máa jókòó wájú dúró wájú kò sí ó wà ní kútúbà ó lè gbọ́rọ̀ ọlọ́run ọba àlekíọ́lá ó ń ṣeré tó bá di ọjọ́ gbèdé àlìkìyàmọ̀ ọlọ́run ní o páyọ̀ ọjọ́ kan ọjọ́ tó ṣe wípé wà dúró wájú ọlọ́run ọba ọjọ́ tó jẹ́ kówó tó níyẹn báńkì àkáǹtì ẹ̀ ò ní ṣiṣẹ́ ẹjọ́ tá ń sọ atm ò ní ṣiṣẹ́ atm kò ní ṣiṣẹ́ débi pé wà sọ pé o fẹ́ gbowó wájú ọlọ́run ọba mo fẹ́ fi bribe àwọn màláìkà kò sí ìyẹn ẹjọ́ tá ń sọ yìí ẹ jẹ́ ká pèsè kalẹ̀ fún ọjọ́ yìí ọlọ́run ọba ní tuwafa kullu nafsin ma kasabat wa hum la yuzlamun a máa san oníkálukú níṣẹ́ lẹ́sàn iṣẹ́ tó ṣe àti ní ṣàbòsí séèyàn kankan torí ń pé kí ni wa ma rabbuka bi dhallamin lil abid ọba rẹ ọba allah subhanahu wa ta'ala ọba tí ò kì ṣàbòsí ni ẹ jẹ́ ká pèsè kalẹ̀ ọlọ́run ní yáyọ alladhina amanu taqullah ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ bẹ̀rù ọlọ́run ọba wal tanzuru nafsu ma qaddamat ligad kó ní kálukú sì máa wò kí ni mò ń tì sọ́jọ́ wájú kí ni mò ń tì síwájú fún ọjọ́ ọ̀la mi àwọn àsìkò kan bọ̀ jọmọ́ ẹ rí wípé lé ayé yìí ayé kan tó yẹ pẹrẹ ni ẹ ń tájọ pàdé láàárọ̀ láàrin ìṣẹ́jú kádìjú kàlà ẹ kọ̀ gbọ́ pẹ́lẹ́ ti kú ni àwọn ẹlòmíà depart wọ́n á dẹ̀ pé lẹ́sẹ̀kẹsẹ̀ pé ah ẹni tó fi sílẹ̀ ń sìn arákùnrin kan kọ́nà ọba kó bá wa fọ̀run kẹ èèyàn dáadáa ni nínú dáadáa ẹni mọ́ṣáláṣí kan wà ní ìsọlọ̀ ní college bus stop kan ní mọ́ṣáláṣí lọ́wárùdín nígbà tí èèyàn kan sọ wọ́n ní electrical work gbogbo mọ́ṣáláṣí bó ṣe tóbi tó ẹni ló ṣe ọjọ́ tẹ́ni yìí máa jáde láyé ó dàbí ìpọ́jọ ọdún náà ni bóyá ọjọ́ ọ̀túnú àwẹ̀ àbí ọjọ́ léyà ọjọ́ léyà ló súnmọ́ jù kí ló ṣẹlẹ̀ náà ni wípé ẹni tó jẹ́ ìyàwó kejì ìyàwó méjì ló ní ìyàwó kejì wá kí wọn ní ọ̀dọ̀ ìyàwó alákọ̀ọ́kọ́ ibẹ̀ náà ti ṣọdún ó dẹ̀ gbéra ọkọ sìn jáde ó dẹ̀ lọ lé tiẹ̀ kódà bó ṣe ń délé ó dẹ̀ ń gba kọ́ọ̀lù pé bàbá alágbájá ti jáde láyé ẹ woru ṣọ́ọ̀kì yẹn jọmọ́ ẹni ẹlẹtíríṣà ni ẹ wo iye ọdún tó ti fi ṣiṣẹ́ náà iná ò pa ọ́ ó wá wà nílé ẹ̀ wọ́n ní fáànù bá ṣọ́ọ̀kì ọmọ ọmọ kékeré tó yí ṣọ́ọ̀kì lòun fẹ́ rescue fan standing fan lásán àìmọye ṣẹ́nu transformer ọlọ́run ò ní kí títán dé iná wá rọra ṣọ́ọ̀kì nílé ẹni sì jáde láyé irú ẹ tó ṣe depart pẹ̀lú ẹ̀jọ̀ mọ́ báwo ló ṣe fẹ́ rí lára ọlọ́run ní ẹ pèsè kalẹ̀ kó ní kálukú máa wò kí ni mò ń tì síwájú tó bá ń sọ̀rọ̀ pé ọ̀la ọjọ́ ọkú ohun tó lè ṣẹlẹ̀ láàrin kádìjú kàlà ni aráwọ̀ èèyàn tí wọ́n wà mọ́ṣáláṣí mo ṣe ń tòsí bí ló dàbí pé yẹn náà ti ṣẹlẹ̀ wọ́n kírun tán mọ́ṣáláṣí ni mọ́ṣáláṣí dẹ̀dà wò ẹni tó máa kúkú so òyàn ń dìlé ẹ̀ pé ah, mọ́ṣáláṣí mo wà ọ̀nà àwọn ọ̀la yẹn mọ́ mi lára kò sígbà tí kú ò lè déjọ́ mọ́ ló fi jẹ́ pé èèyàn máa ń gbáradì de ikú ni àsìkò tí àárò baghdatan wa antum la tash'urun nígbà tẹ́ ẹ̀ ní fura ni ibi tí kú máa ń lúgọ̀dẹ̀ yàn ibi téèyàn ní fura ni kọ́lọ̀ba àlekíọ́lá kó má ṣe ìdáwà sí lórí dáadáa kó sì fún wa ń dáadáa ṣe o kò wá síbẹ̀ yàn ṣe lè gùn lẹ́mi tó jọ mọ́ á padà lọ bọ́ náà bá ikú òkín dẹ́rù bá mùsùlùmí ohun tó máa ń dẹ́rù bá mùsùlùmí ní àfibọ̀tán mọ́ta bá àdàlẹ́mọ̀t kí ni òun fẹ́ bá pàdé lẹ́yìn ikú kọ́lọ̀ kó jẹ́ ká bá dáadáa pàdé ẹni tó sì fẹ́ bá dáadáa pàdé jọ mọ́ òun náà gbọ́dọ̀ ti dáadáa síwájú wàlà ashurul awakhir tẹ́bùdà òkọ́dàn laylan tó bá di ní alẹ́ ọ̀la a rí wípé àwẹ̀ pé nineteen lẹ́nìí tó bá di ní ọ̀la àwẹ̀ á pé twenty tó bá ti wá di ní alẹ́ ọ̀la òru twenty one máa bẹ̀rẹ̀ òru yìí tí àwẹ̀ àfi parí àwọn ọjọ́ mẹ́wàá tó kù yìí ọjọ́ ṣẹ́ ni àwọn dọ́ta wa ń sọ ìjọ mọ́ علينا أن نتقرب إلى المولى بأنواع من القربات وما يرضي ربنا من الأعمال مع الإخلاص التام والمتابعة الكاملة pẹ̀lú wípé ká gbìyànjú ní àwọn ọjọ́ mẹ́wàá yìí ká rí wípé à ń ṣe oríṣiríṣi àwọn iṣẹ́ dáadáa tá a fẹ́ fi pàdé ọlọ́run ọba àwọn iṣẹ́ alálùbáríkà iṣẹ́ olóore tó máa sún wa mọ́ ọlọ́run ọba àlékiọlá àwọn nǹkan tí máa ń yí ọlọ́run ọba nú ma'al ikhlasi tam pẹ̀lú wípé ká dojú àwọn iṣẹ́ ikọ́ ọlọ́run ọba ká ṣe gbogbo iṣẹ́ tá a fẹ́ ṣe torí ìtọ́ ọlọ́run ọba wal mutaba'ati l-kamila ká fìfi tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam tí wọ́n á sì máa rò wípé iṣẹ́ olóore ni ẹ̀rí pàwọn ẹlòmíì wọn náà fẹ́ ṣe láìláṣùlù kọ́dírì ní àwọn àsìkò sáà ń sọ yìí ni àwọn àfáà tí wọ́n fẹ́ ṣe àdúrà fáwọn èèyàn wọ́n ti kọ́kọ́ mu tí yóò kọrin àfáà tí wọ́n invite gẹ́gẹ́ bí àfọ oníwàásì wọ́n ti ní àwọn ọmọ obìnrin burúkú tó fẹ́ fi ṣe lálejò gbogbo eléyìí ló ń ṣẹlẹ̀ nílùú wa àti káàkiri àgbáyé kọ́nọ̀ọ́ba kó ọjọ́ yìí fi ń súnmọ́ náà wọ́n bá ni wàhálà kí lè bá a bí nọ́ọ̀sì àyàmù ìbàdìhìmọ̀ àlìlá wà á ń retí wá níhi subhana àwọn ọjọ́ mẹ́wàá yìí ni fáwọn ẹlòmíì ọjọ́ tí wọ́n á fi jìnnà sọ́nà wọn ọba ni ọjọ́ tí wọ́n á fi kó ìbínú ọlọ́run ni kọ́nà ọba kó má bínú sí ẹnì kọ̀ọ̀kan wa kọ́nà kó yọ́nú sí wa àwọn ọjọ́ mẹ́wàá yìí ọjọ́ tá a fi ń kó ìfà ní ọ̀dọ̀ ọlọ́run ọba ni o wàlà amal fil ashri lawaakhir huwa ziyadi min alkhayrat kò sí iṣẹ́ tuntun kan bẹ́ẹ̀ àwọn iṣẹ́ ta ti ń ṣe tẹ́lẹ̀ ni a kọ̀ wá ṣe àlékún wọn ni a ṣe àlékún wọn a sì ṣe àlékún ìjìnà sí ẹ̀ṣẹ̀ wọ́n máa adẹ́rọ̀kù nínú àwọn òru yìí fi hàn láìláṣùlù kọ́dìrì òru tá à ń pè ní láìláṣùlù kọ́dìrì nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí náà ló wà wọ́n máa adẹ́rọ̀kù láìláṣùlù kọ́dìrì báwo la ṣe fẹ́ mọjọ́ tá à sọ yìí ọlọ́run bá ń sọ fún wa wípé nínú sóràtù dùkhan inna anzalnahu fi laylatin mubaraka inna kunna mundirin ọlọ́run ní ẹ̀rí àwọn ọlọ́run ọba aṣọ àlùkùránì kalẹ̀ ní òru alálùbáríkà a sì fi ń ṣe ìkìlọ̀ fáwọn èèyàn o ọlọ́run bá ní fíha yufraku lo amrin hakeem. ọlọ́run ní ní òru yìí gbogbo tó jẹ́ àlámọ̀rí pátápátá ọjọ́ tí a máa ń pinnu lórí ẹ̀ ta ló máa ṣoríire ta lá ṣoríbu ta lá lówó ta lá tòṣì ta lá bímọ ta lọ́mọ á fún ta lá ọmọ wo la tún fẹ́ ni ọlọ́run ọba máa ń decide lé lórí ní amúrọ̀ mi ìdínà iná kúnna mùsùlùmí ọlọ́run ní àwọn àṣẹ á máa sọ̀kalẹ̀ látọ̀dọ̀ àwọn ọlọ́run ọba àá sì máa rán àwọn màláìka wá wá pé kí wọ́n mú àwọn àṣẹ yìí wá rahmatan min rabbik eléyìí jẹ́ àánú látọ̀dọ̀ ọlọ́run ọba innahu huwa sami'un alim ọba tí máa ń gbọ́ ni ọba tí sì máa ń rí ni o. ay taqdiru tuqadiru fi tilka layla maqadir al-khalaiq ala ní ọdún kan gbáko gbogbo tó máa ṣẹlẹ̀ sí kó wa ọjọ́ yìí ni wọ́n kọ kalẹ̀ o yakutabu fiha alahia wal amwat àwọn tó máa kú ní ọdún yìí ní ọdún tí ọdún kan tó ń bọ̀ lẹ́yìn rọmọdán yìí àwọn tí wọ́n kú yìí ni wọ́n kọ kalẹ̀ fún wọn ó ti wà ní àkọọ́lẹ̀ tẹ́lẹ̀ ọba tó gbogbo pátápátá ọlọ́run ti kalẹ̀ ṣùgbọ́n ní ọdọọdún ọmọ àwa máa ní kó sọ kalẹ̀ ó wà ìtọ́nà tó jẹ́ pé kò ní padà sọ̀kalẹ̀ ìmí wà tó jẹ́ pé àdúà ní tó máa ṣe náà ìmí Sahara tó jẹ́ pé sàárà ṣe lọ́nà ọba àlékiọ́lá láfi dé e mọ́lẹ̀ tí nǹkan yẹn ò ní padà tí ò ní padà ṣẹlẹ̀ sí èèyàn mọ́ bọ́nà ń ṣe ń ṣe àwọn nǹkan yẹn nìyẹn. ní òru láìlátùlù kọ́dìrì ọjọ́ ìní ọlọ́run ọba àlékiọ́lá wanajun walhalikun àwọn tí wọ́n á là tí yege àtàwọn tí wọ́n á parun òru yìí náà ni àwọn tí wọ́n aṣoríire wal ashkiya àwọn tí wọ́n aṣoríibu wal aziz àwọn tí wọ́n arí àpọ́nlé wal zelil àwọn tí wọ́n ayẹpẹrẹ wa kullu ma aradahu Allahu fi sana al-muqbila yuktabu fi gbogbo ntọ́nà ọba àlekè ọlá bá gbà lérò láti ṣe ní ọdún kan gbáko wọn kọ kalẹ̀ báyìí o wàtún kọlifì laylatil qadri min al àwọn tó bá ti di ní ọjọ́ yìí ní mahfuz ní keje gbogbo àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ plan a plan ọ̀nà àwa ni kan sọ̀ kalẹ̀ wá sí ilé kan tí ó wa ń bí tá à pè ní Baitul Izza wọ́n sọ̀ kalẹ̀ Ibnu Abbas radiyallahu anhuma ó sọ wípé inna rajula yara yafurushu al-farsha wa yazra'u ẹ̀rí ńgbà míì ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n ti kọ kádàrá lẹ̀ fún ṣùgbọ́n òun tiẹ̀ a máa tẹ́ bẹ́ẹ̀dì kalẹ̀ ìgbà míì a dáko kalẹ̀ a gbìn nǹkan ó lè dá kọ́ńplẹ̀n lẹ̀ kọ́ńplẹ̀n tó jẹ́ wípé kéṣù ẹ̀gbọ́n tó jáde di lẹ́yìn ọdún mẹ́wàá ẹni sì ọjọ́ tó ní láyé kò tó ọjọ́ gbogbo tó fẹ́ lò ní ilé ayé kò tó ọjọ́ mẹ́wàá òun sì ni ó ti ní years plan níwájú ilé ìjẹnu tí ibnu abbas sọ ayé anahu kutiba fi laylatil qadr anahu min al-amwat wa ta'rifu al-malaikatu wal maqadir lisana al-qadima fi tilka layla bákan náà ni wípé ọlọ́wọ́n bá máa fi mọ àwọn màláìka ohun tó máa ṣẹlẹ̀ ní ọdún kan yẹn ní òru ọjọ́ tá ń sọ yìí ọ̀nà àfimọ̀ wọn èèyàn jẹ́nu tí ànábì sọ fún wa sallallahu alaihi wasallam ẹ wá rí Laylatul Qadri ọlọ́ọ̀bá àdékè ọlá sọ fún wa ipe inna anzalnahu fi laylatil qadr ọlọ́run ní àwọn ọlọ́wọ́ ọba a sọ alukurani kalẹ̀ ní òru laylatil qadr ní ìgbà ọba máa sọ alukurani kalẹ̀ sí sọmọ ilé ayé ń bí òru alákọ̀ọ́kọ́ ọba máa mú gbogbo ẹ̀ wá ni nínú ọba sọ kalẹ̀ wá sí ilé ayé ibẹ̀ ni ti wá ń gbà tó wá tó wá tèkì ẹ̀ ní twenty three years tó rán mu wá bànọ́bì gẹ́gẹ́ bí bùkátà wọn bá ṣe tí nǹkan kan bá yọjú nù ṣẹlẹ̀ àwọn èèyàn máa ń pé àyún tó ṣẹlẹ̀ ibáwo la ṣe máa ṣe ọ̀nà aṣọ àyà kalẹ̀ ó lè sọ àyà kan kalẹ̀ ó lè sọ méjì kalẹ̀ ó lè sọ márùn kalẹ̀ ìgbà míì sì ni odidi súra kan ọlọ́run máa sọ kalẹ̀ láti lè fi bí ya bùkátà tí wọ́n ń bá wàmà adraka ma laylatul qadr ọlọ́run ní kí ló máa fi mọ̀ yín tó ń jẹ́ laylatul qadr laylatul qadr khayrun min alfi shahr òru tá à ń sọ yìí ó lóore ju one thousand months lọ òru ọjọ́ kan ó lóore ju one thousand months lọ tanazzalul malaikatu waruhu fiha ẹ rí àwọn màláìkà àti ọ̀gá wọn tí ń ṣe Jibril wọ́n á sọ̀kalẹ̀ ní ọjọ́ yìí bí idni rabbihim wọn ò ní sọ̀kalẹ̀ torí tara wọn torí ìyọ̀ǹda ọlọ́wọ́n ọba wọn ni o min kulli amr salamun hiya hatta mọ́tòlá ìlífàjẹ̀r àwọn màláìkà wọn wá máa sálámọ̀ sáwọn onígbàgbọ́ òdodo tí àlùfájàrì tí a fi dé. ẹ rí jọmọ wà ibadatul abdi tilka laylatul wahida khairu min ibadatihi alfi sana ìjọsìn tá a bá ṣe ní òru ọjọ́ yìí nìkan ṣo ó lọ́lá ju ìjọsìn tí a fi ẹgbẹ̀rún oṣù ìyẹn ni one thousand months tá a fi ṣe lọ wọ́n ló jẹ́ eighty three years and four months ìjọsìn òru ọjọ́ kan ó lóore jù ilé èèyàn ṣe ní eighty three years àti four months ó lóore jù lọ kọ́nà má ṣàfi ṣe rọrùn fún wa. wáyé wá fàk bídùn ẹ ìlmàláìkà ẹni tó bá ṣe àǹfààní ọjọ́ tá à ń sọ yìí náà á ṣàǹfààní látara wípé àdúrà táwọn màláìkà bá ń ṣe irú ẹni báyìí á láǹfààní sí i ọlọ́run bá fi láìláàtúlù kọ́dírì ó ṣe fún wa torí pé anábì muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa wípé àmàrù ummati máa bayna sittina ila sab'in ó ní ṣe rí ẹni tó bá dàgbà jù nínú àwọn ọmọlẹ́yìn mi òun náà ni wípé kọjú orí wọn kó máa rẹ́ǹjì láàrin sixty sí seventy tán bá sọ pé bàbá seventy dà seventy plus ẹ lọ́ mú wá mélòó lẹ fẹ́ rí jọmọ́ tán bá seventy plus ìdájọ́ mọ́ mélòó lẹ fẹ́ rí tẹ́ bá rí newspapers lẹ́nìí tí wọ́n bá ń sọ̀rọ̀ pa obituary àwọn ọmọ forty ló máa ń pọ̀ jù mbẹ̀ àwọn ọmọ forty fifty ló máa ń pọ̀ jù mbẹ̀ anabi sallallahu alaihi wasallam torí wípé àwọn tí wọ́n ti lọ ṣáájú ẹ̀mí wọn máa ń gùn anabi nuh alayhi salam ohun tó lò lé ayé òde ní kò dín ní one thousand years kódà ó jù bẹ́ẹ̀ lọ wàlàkọ́dé arúsálẹ̀ nuhan ila qawmihi falabisa fihim alifasanatin illa khamsina ama ọ̀nà làárọ̀ nóòhù sáwọn èèyàn ẹ̀ ó lò one thousand years except fifty years pẹ̀lú wọn ìtumọ̀ ẹ̀ ni wípé ṣáájú kọ́nà ọba àlekè nígbà tó lọ́n gbé dìde ó jíṣẹ́ ọlọ́run ọba for many years ó jíṣẹ́ ọlọ́run fún nine hundred and fifty years àwọn kan sọ wípé ọ̀dà fifty years yẹn ń kọ́ torí pé tó bá sọ pé illa khamsina aman alifasana wọ́n nínú lárúbáwá tá a bá sọ wípé sanatu ọdún ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a bá sọ pé sanatu wọ́n ní ọdún tó jẹ́ wípé kí ni shedid ọdún tí nǹkan le koko ni nine hundred and fifty years sínú sólò tó fi jíṣẹ́ fáwọn èèyàn ó le koko am wọ́n ní àwọn ọdún tó bá dẹ̀ tí nǹkan ò nira lọ títí òun ni lárúbáwá máa ń lo ààmù fún tó lo fifty years kò sí wàhálà so àwọn àfáà kan sọ wípé fifty years tó lò yẹ òun ni ṣáájú kọ́nà òun tó gbé dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ fifty years yẹ kò sẹ́ni wàhálà ó lò gbé sí ayé bíi normal human being ni àwọn kan ní rárá lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti fi omi pa àwọn ọ̀daràn ọ̀run nínú àwọn ọmọlẹ́yìn ẹ̀ fifty years tó tẹ̀lé yẹn ń kọ́ ó lò ó pẹ̀lú dẹ́kun ó túmọ̀ sí pé ànábì wa náà aleyhisalaam ohun tó lò ń lé ayé òde ní one thousand years ṣùgbọ́n ànábì ní àwọn ọmọlẹ́yìn tèmi o láti ìgbà tọ́lọ́ ti gbé ànábì dìde ọjọ́ orí èyí àwọn èèyàn á máa wà láàrin sixty to seventy ni o á máa wà láàrin sixty to seventy ni wà á kọ́ lóhùn man yajusu zalik ó kéré nu wọn àwọn tí wọ́n máa kọjá ọjọ́ orí alimami tirimizi ló gbà wá ẹ̀ńtà kọjá sixty to seventy jọmọ́ ànábì ló kéré kọ́lọ́ ọba kó kà wá máwọn tí wọ́n kọjá ẹ̀ ṣàmíjọmọ́ lórí ìmàtẹ̀ láṣẹ ọlọ́run gbogbo wa lá máa ṣàmì yàwá du ahaduhum alifasana ọlọ́run bá yàwádùn ahaduhum ọlọ́run ní kọ̀ọ̀kan àwọn yẹ̀wúdí yẹn a ma wò wọ́n ni pé ti tiẹ̀ fún àkàtì ẹ̀ ló one years láyé pẹ̀lú àlàáfíà àtàrísìkì gbogbo wa náà la máa ṣe àmì àbí ni jọmọ́ kọ́lọ́run ọba kó fún wa gígùn lórí ìmàtẹ̀ láṣẹ ọlọ́run <coughs> àti ìmàṣe dáadáa ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ èèyàn kan yàtàhárọ̀ tílíkà léyìlá yẹ̀ṣẹ́hìdù fìhà ànábì máa ń ṣe gbìyànjú tó pọ̀ ní àwọn òru yìí láyẹ̀ ṣẹ́hìdù fìhà ìríhà àwọn gbìyànjú tánàbí ò ṣe ní àwọn òru tó kù wàyà àtẹ́kìfù fìhà ànábì sallallahu alayhi torí wípé òru láìlátùlù kọ́dírì ó wà nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí wà yóò kédo kánà yóò kédo àláwù ànábì a máa jí àwọn ará ilé rẹ̀ wàṣà dà mizarahu ànábì á dé okùn ṣòkòtò rẹ̀ dáadáa ìyẹn náà nípa mójútó ṣẹ́ nígbà tí ó bá ti di àwọn òru yìí wà lè ṣe àdófin aksaru minal mortad ìgbìyànjú tànábì máa ń ṣe ó máa ń ju àwọn èyí tí ó máa ń ṣe tẹ́lẹ̀ lọ a máa fi tẹ̀ láṣẹ ọlọ́wọ́n ọba láti máa wáyọnú ọlọ́wọ́n ọba àlékè ọlá eléyìí jẹ́nu tànábì máa ń ṣe wa ya'takif ànábì a máa ṣe ẹ̀tìkáf libti'adi 'ani nisa kó bá lè jìnnà sí àwọn obìnrin torí wípé àsìkò yìí àsìkò iṣẹ́ ni o ahya laylahu ànábì sallallahu alaihi wasallam ó bẹ̀lẹ̀ tó jẹ́ wípé ó máa ń ṣe àìsùn ní àwọn òru ọjọ́ yìí o ànábì a máa ṣe àìsùn kọ́nà má ṣe fi ṣe ìrọ̀rùn fẹ́ nìkan wa ní òru ni kọ́lọ̀ má ṣe ṣe ní rọrùn ẹ jẹ́ kí gbogbo wa náà kárí pàǹkó pa ń bẹ̀ a rí pé ọjọ́ yẹn náà ti ń lọ nìyẹn tó bá máa di bí ọjọ́ bíi mọ́kànlá sísìn àbọ̀jọ́ mẹ́wàá àkànrí póníkálukú káṣọ ọdún sọ́rùn ni à ń ṣọdún nìyẹn Ramadan ti lọ àti mọ̀ yìí tó tún máa bá wa láyé mọ́ kọ́lọ́njẹ àṣepúpọ̀ ẹ̀ láyé so kó tó lọ àwọn nǹkan tó ti bọ́ fún wa ẹ jẹ́ ká gbìyànjú láti lépa bá ní àwọn ọjọ́ mẹ́wàá tó kù yìí kọ́lọ́ má ṣe fi ṣèrọ̀rùn fún wa o bákan náà ni wípé anabi sallallahu alaihi wasallam tẹ́ ẹ bá wo gbèsè ayé ẹ̀ gbogbo gbèsè ayé ànábì òun fi gbogbo ẹ̀ pé kó wá fi kírun ṣùgbọ́n ètò pọ̀ jù ń bẹ̀ ńkọ́ láwọn òru ẹ̀ a máa fi dìde a máa fi kírun ànábì a máa tọrọ àforíjì a máa rántí ọlọ́run ọba àlékè ọlá a gbọ́dọ̀ gbìyànjú láti pọ̀ lẹ́ni tó ń ṣe àdúrà lẹ́ni tó ń rántí ọlọ́run lẹ́ni tó ń ronú nípa ọlọ́run ọba àlékè ọlá nínú àwọn ọjọ́ tí à ń sọ yìí kọ́lọ̀ ọba àlékè ọlá kó má ṣe fi ṣe ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa ànábì sallallahu alaihi a máa jí àwọn ará rẹ̀ pé káwọn náà ṣe kí ni káwọn náà dìde kí wọ́n kírun fọ́nà ọba eléyìí jẹ́nu tí a gbọ́dọ̀ gbìyànjú àti ọkùnrin àti obìnrin gbogbo wa náà ní ká ṣe kí ni ká gbìyànjú láti rí wípé a ṣe ìhìyà hadhihi layla ká gbìyànjú láti máa jí dìde lóru oríṣiríṣi láà máa ṣẹlẹ̀ mọ́ṣáláṣí wa ẹ mọ́ṣáláṣí tiwa lẹ́nìí èní ni láìláṣìlú kọ́dírì tiwa àwọn ẹlòmíín náà tún ní ọ̀la ní tàwọn gbogbo eléyìí ẹ jẹ́ ká gbìyànjú ohun tó dáa ni wípé tá a bá fẹ́ máa yan náfìlà ní mọ́ṣáláṣí ẹ jẹ́ kí a ṣàlékún tààjùdù wa pẹ̀lú tàràwì wa òní ká lékún ṣótiyé ẹni tó bá fẹ́ ṣe kámọ̀ pa fẹ́ ṣe ọjọ́ mẹ́wàá ó yẹ ni kéèyàn kan wá wò pé ọjọ́ ọjọ́ twenty seven làwa fẹ́ mú ní mọ́ṣáláṣí wa eléyìí àdádálẹ̀ ni tí àárí ẹ̀rí àsìrẹ́ ní fi jọ nínú àwọn ẹni tí wọ́n ti kọjá kọ́lọ̀ọ̀bà kó má ṣe ẹ̀ làwa ń bẹ̀ ẹ̀ sì rí pé oríṣiríṣi ṣe sí làwọn èèyàn máa ń kì í bọ́ láìlátùlù kọ́dírì ó wà nù wọn ẹni tó sọ di alẹ́ ìkówójọ láìlátùlù kówómì wọ́n fi ń kówó jọ ni gbogbo eléyìí a ti pawó pawó látijọ́ yìí ẹ jẹ́ ká tiẹ̀ fi òru ọjọ́ yìí ká fi súnmọ́ lọ́wọ́ àwọn èèyàn pín envelope kódà àwọn èèyàn á tún jó tààrà kọ́nà ọba kó bá ṣe là wá ń bẹ̀ òru Lailatul Qadri ò fún gbogbo eléyìí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ oyé wa pé àwọn òru yìí a gbọ́dọ̀ fi ṣe ìbáàdà ni o ká fi ṣe ìbáàdà tó pọ̀ ìbáàdà tó pọ̀ wa ó ní Ramadan ó ní man soma Ramadan imanan wa ihtisaba ghufira lahu ma taqaddama min dhanbi ẹni tó bá gba Ramadan pẹ̀lú ìgbàgbọ́ àti àdìsọ́kàn pé òun fẹ́ gba aládá lọ́dọ̀ ọlọ́wọ́n ọba gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ṣáájú ọlọ́wọ́n ọba àlékè ọlá máa ṣàforíjì fún wa man qama Ramadan ẹni tó bá dìde lóru Ramadan láti kírun fọ́lọ́wọ́n ọba pẹ̀lú ìgbàgbọ́ àti àdìsọ́kàn pé òun agbaládá lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ọlọ́run bá máa foríjì gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ wà mọ̀ nǹkan ọmọ Laylatul Qadr ẹni tó bá dìde lóru Laylatul Qadri imanan wa ihtisaban pẹ̀lú ìgbàgbọ́ àti ìfiṣetọ́ ọlọ́run ọba kó wọn agbálada ọlọ́run bá máa foríjì gbogbo ẹ̀ṣẹ̀ tí ó ti ṣẹ̀ síwájú ọjọ́ wo gan ni òru ìjẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àfẹ́sìn anábì sallallahu alaihi wasallam ọlọ́run ọba ò jẹ́ kí a mọ ọjọ́ pàtó tí láìláṣùlù kọ́dírì gan jẹ́ o ohun tí a mọ̀ ní tí anábì sallallahu alaihi tó sọ fún wa náà ni pé yíya fil Ramadan inú Ramadan ní láìláṣùlù kọ́dírì wa inú àwọn ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn sí ni o wà fi àwùtárìhì wà fi laylati sab'i wa ishirina wa ghayriha ẹ rí ọjọ́ tó sì súnmọ́ jù òun náà ni àwọn ọjọ́ tó bá jẹ́ ọjọ́ wítìrì ọjọ́ tí a lè fi òǹkà méjì pín ìyẹn ni àwọn odd numbers gẹ́gẹ́ bí òru twenty one gẹ́gẹ́ bí òru ọ̀la Saturday àti òru twenty three twenty five àti twenty seven àti òru twenty nine àwọn ọjọ́ yìí ló súnmọ́ jù pàápàá jùlọ òru twenty seven ka má wá ṣe ẹ̀ṣà twenty seven ká sọ pé òní láíláṣí lè kọ́dírì nígbà tí ọlọ́run bò ti fi mọ̀ wá ká dúró níbi tí ọlọ́run bá lékeọlá tó ní ká dúró sí eléyìí tí ó dáa wa Muhammad sallallahu alayhi wa sallam látara bẹ́ẹ̀ káwa náà má wá nǹkan tí kò sọnù káàkiri. ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n jẹ́ kó wa wípé nígbà li ukhbirakum bi laylatil qadr ànábì ni mo jáde lẹ́yìn tó fẹ́ wá sọ fún yín ọjọ́ tí laylatul qadr gangan jẹ́ fatalaha fulani wa fulani àwọn méjì kan bá ń bára wọn jà wọ́n bá jẹ́ sábàbí ànábì bá gbàgbé aw takhasama farufi'at ay rafa'at ta'yin wal ilm biha nígbà tí àwọn méjì ti ń jà yìí tànábì lọ dá sí ọlọ́run bá bá mú ìgbàgbé wá kò sí ìrántí pé ọjọ́ wo gan tó rọ́nà ti fi mà nábì sallallahu alaihi wasallam ọlọ́run mú gbàgbé wa wàhátà an yakuna khayran lakum ànábì ni ó ṣeé ṣe látara pé òun gbàgbé yìí kó jẹ́ pòore ló wà ń bẹ̀ fún yín kí wá ní kẹ́ ṣe faltemisuha fitafi'a wasabi'a walkhomisa ẹ wá dáadáa sí ọjọ́ twenty nine ẹ wá dáadáa sí ọjọ́ twenty seven àti ọjọ́ twenty fifth so àwọn àyàmù tó súnmọ́ jù ni ṣùgbọ́n tó dáa ni wípé ká lo gbogbo ẹ̀ láti fi ṣe ìjọsìn kí làwọn ìjọsìn tá a máa ṣe ń bẹ̀ alekitaru mina sọlawat a máa kírun nínú irun tó pọ̀ irun tó gùn wà dùá a máa ṣàdúà pàápàá jùlọ ń tànà òbí fi kọ́ ìyàwó Aisha radiyallahu anha pé Allahumma inni Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anna ìwọ náà wọ́n ba innaka afuwun ọba tó máa ń ṣàmójúkúrò ní ìwọ náà wọ́n ba tuhibul afuwa o sì lá onífẹ̀ẹ́ máa ṣàmójúkúrò fún àfọwọ́n ni ìwọ náà bá ṣàmójúkúrò fún mi wà tí láwà sí alukur'an nínú tá a máa ṣe ní àwọn òru yìí òun náà ni wípé ká máa ka alukur'an karim wàlẹ̀ ìtìkáf ká ṣe ìtìkáf pàápàá jùlọ ẹni tó bá láǹfààní láti lọ ṣe ní mọ́ṣáláṣí ànábì ní mọ́kà àbí ti mọ́ṣáláṣí ọlọ́run ní mọ́kà àbí tànábì ní mọ̀dínà àbí tó wà ní Jerusalem eléyìí jẹ́ àwọn nǹkan tí a fẹ́ pera wa sí walhirsu kulla alhirsi fi jami'i hadhihi allayali ó dọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ká mójútó àwọn òru yìí ká ṣe bá dáadáa ń bẹ̀ kọ́lọ̀mbá kó fi ẹnì kọ̀ọ̀kan wa kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa aqulu qawli hadha astaghfirullahi wa lakum wastaghfiruhu innahu huwal ghafurur rahim الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. Ayyuhal muminun, O you believers, the fasting one, the one that preserved the laws of Almighty Allah. We said in the Kutuba that may Almighty Allah bless each and every one of us and accept our acts of ibadah, our acts of worship in the month of Ramadan. And we pray to Almighty Allah to spare our lives to witness the rest of the days of Ramadan. The end of Ramadan is far approaching. As we are about to start the last part of Ramadan, we said that by tomorrow night, we are going to start the third part of the month of Ramadan, in which there is Laylatul Qadr, the night of power, the night of majesty. And we have said we have to take care of ourselves during this period of time and before these last ten days. Part of what we have to do is to evaluate ourselves. As Umar radiallahu anhu said, Hasibu anfusakum qabla an tuhasabu. Examine yourself, evaluate yourself. We should ponder over what we have sent forward, what we have done of evils, what we have done of good deeds. We have to examine ourselves and make comparison and contrast. We have to compare our righteous deed with our evil deed and look for ourselves which one is more prevailing Is it our evil deed that is much or our good deed? So when we discover this, we are going to be able to make amendment to what we have done. As Almighty Allah told the Prophet sallallahu alaihi wasallam that Allah is over is ever watching, watching you in your sujud, in your ruku. So this is very important. Part of what we have said is that we should make sure that we take advantage of the time that we have As the Prophet ﷺ said that, take advantage of five things before the other five. He said your life before your death. The time that you have that you are still living is an opportunity for you and a privilege before Allah take you away and death overtake you. He said your shabab, your youthful age, before your old age. When you have the power, when you have the figure, make good use of your time before you don't have time, your leisure time before your busy time. He also mentioned that your your her, your sound health before you become ill before you don't have that good air, you take care of it so this is part of what you have mentioned and finally we said we have to prepare for meeting with Almighty Allah as Allah said wataku yawman turja'una fihi ila Allah you should fear Allah and fear the day be afraid of a day that you are going to be returned to Almighty Allah thumma tuwaffa kullu nafsin ma kasabat wa hum la and every soul shall be rewarded according to what he has done and no one will be dealt with unjustly Allah is just he will never deal with you unjustly so we have to look forward we have to put forward what will benefit us after our death we mentioned we are approaching the last ten days of Ramadan The last 10 days of Ramadan is approaching. And in these last 10 days, we have Laylatul Qadr. And Laylatul Qadr, as Allah mentioned, that Khairun min alif shahr. To worship Allah in that single night is better than the worship that you can do for 1,000 months. And that is equivalent to three, uh, eh, 83 years and 4 months. The worship that you are going to do on that very night, the reward that you are going to have is greater than the reward that people that had the privilege to worship Allah so long, like the people during the time of Prophet Noah, the people during the time of the Adi, the people to whom Hud was sent. Allah gave them long life. Allah gave them long life. But the Prophet said, A'mara ummati, the age of my people, the people that come after my I was raised as a messenger will be between 60 and 70, and you will have very few people that will live beyond 60 and 70. So because we have little time to spend in this world, Allah has given us the privilege. He has given us a badil, a ta'weed, an option that if you don't live long, you have things that you can do that you have the reward of the people that lived long. And that is to worship Allah during the night of Al-Qadr. Allah said, Inna anzalnahu fi laylatin mubarakah. It is we who have revealed the Quran on that blessed night. On that blessed night. And that is Laylatul Qadr. Allah said about the night, He said, Fiha yufraku kullu amurin hakim. Every issue is decided upon on that very night. The people that will become prosperous, Allah will write it on that very day. Why the people that will become losers, Allah will write it on that day. The people that are going to live till next Ramadan, it is that very night that Allah is going to put it into record. And the people that will not be able to live beyond this year, Allah is going to write it on that very day. So as a believer, you know that your destiny is about to be written. So you have to take every challenge. You take it upon yourself as a challenge as a duty that you want good things to be written for you in your what? In your next coming year. You want to have more of favors of Almighty Allah than the wrath of Almighty Allah. So you make sure that you pray very much on this night of Laylatul Qadr. And you cannot be able to witness the Laylatul Qadr except by using all the night in the worship of Almighty Allah. That is why part of the deeds that you can embark on during this night is an i'tikaf to spend your the rest of your time in the mosque. Even though the scholars have different opinions regarding the permissibility of light of i'tikaf, can it be done in other mosques other than the three mosques? The, because the Prophet sallallahu alaihi wasallam in the hadith of Hudayfa he said la i'tikafa illa fi salasati al-masajid aw illa fi al-masajid al salasa No itikaf is permissible except in those three mosques. So some scholars said that means that you can only do itikaf in those three mosques. If you don't, if you cannot go to Mecca, go to Medina or go to Jerusalem to perform itikaf, it is not permissible for you, according to some scholars. And they have evidence that is very strong regarding that. While some other scholars view it that the meaning is that the best i'tikaf is done in that place because there are other statements of the Prophet sallallahu alaihi wasallam in which he made use of that la which means negation that for instance la salata liman lam yaqra bi umm al he does not have prayer anyone that does not recite surah al-fatiha this one is a total negation anyone that does not recite fatiha in his salat does not have prayer totally why in other instances the prophet sallallahu alaihi wasallam we said la for instance la dina lima la ahda lahu anyone that does not fulfill promise does not have deen does not have religion does that mean that if a Muslim is not keeping promise does that mean that he's not a Muslim he's a Muslim that means here the nafiu the negation is not a perfect one it's incomplete that it means that is not the best Muslim the best Muslim should always fulfill promises He said, Wala imana liman la amana tala. The one that, that, that cannot fulfill, what is it called? Trust. That cannot hold onto trust is not a mu'min, does not have iman. If someone should go against trust, does that mean that that person is not a Muslim? Is still a Muslim, but not a complete one. That is why for each and every scholar, with their opinion, they have very strong evidence regarding that. Whichever way you want to go, Either you want to do itikaf, make sure that you do it in the best form. You can see that people today have turned itikaf to another thing entirely. They have turned it to organizational issue. Such that when you belong to a particular organization and you don't perform itikaf with them, you have committed a very big crime. When you go some, to some people itikaf, you see that are they doing another asalatu? Because itikaf is, is an individual task. When you go to itikaf, you have to plan your time according to what you want. The time you want to sleep is left to you. The time you want to do your nawafil is left to you, not to be decided by the organizers of the program. But when you go to itikaf today, you will see that it is another story entirely. So we pray to Almighty Allah to make it easy for us. So we make sure that we create time for ourselves to indulge in recitation of the Quran You recite Quran very well because the month of Quran is going. So we pray to Almighty Allah to accept what we have done in the month of Ramadan and to give us more ability to do things that will take us nearer to the mercy and the pleasure of Almighty Allah. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب قوموا لصلاتكم يرحمكم الله